وعلى آله وصحبه وسلم تسليما إلى بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، اليوم نقول ورحمة الله وبركاته إزاي أجيب بون ميكا وإزاي لا تجد بعد عوض الله من الشيطان الجن لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ذلك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا أولئك حزب الله إن حزب الله هم المفلحون سورة المجادلة آية 22 كيف أتوجل إليه إني تكنتكو تكنتكو عن كيميني تكنتكو لا تكنتكو kuma mɛdɔ ɔmɔ kuma meju ya na yɛ maana ya ya mini na ya lɛ o awuja ya kali kudo jɛlɛ nɔ tɔ fitino bi walahu alam ɔna yi kiki fitino ti ɛnyɛ ɔyɔ nɛɛma tuli لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر أي البعث òkè ékàmù lè dájú kwani ọmọ ìṣòro ékàmù lè rújí ọgbẹ́ni inú gbọdọ kìdí ẹbọ ilé àbó kìdí máa ní kàkúmá yá ló má dájú kwani máa yá kó má rújí ọgbẹ́ni ní wọ̀húwa yóò máa kí ẹ mẹ́tì oṣù kwani dóná ìwà dóná má tó fẹ̀dọ̀ ní mẹ́nìhádàláhà wọ̀rọ̀tò lẹ́wọ̀ kó má tó fẹ̀dọ̀ ẹni dókè àti òkú aláwọ̀ ọ̀rọ̀ tó lọ ọjọ́ kan ní sẹ́wọ̀n ayi mini nu yẹ̀dàlónà mọ̀ wá dẹ́tàbẹ̀ náà kí a tó fẹ̀dọ̀ tàgà dé òkú bí lẹ àwọn ẹ̀dọ̀ bókè àti ojú ẹgbẹ́ tẹ̀kọ̀ ọjọ́ kan ní sẹ́wọ̀n ìdàgbàdé máa pẹ̀ náà màgbàdé máa ní wọ̀bẹ́ nàmẹ́ ádà ọ̀nà kí a tó jẹ́ gbìtì wọ̀ṣáàkọ̀ hada kai sha kole synonym wala umati sha ka je na ba ni mi e mi aban sha ka de wa man sha ki rasula min ba'di ma tabayyana lahu huda magani ko adul islamuri ori so jo ta ka buri ko jawle wa anada inad this is strong head there anada shar'a yujibu tiswi shar'a yujo apo aban lóòbí ẹ̀kọ́ lè mọ àtùmọ̀lẹ́ sábàdé mọ̀ fún ọ̀gbọ̀n lẹ́ wọ̀lẹ́ ọ̀kẹ́nu ìdẹ́gbàkí mílẹ̀ àkọ̀rọ̀bìnà káàbọ̀ lẹ́bí sàbókì mẹ́rọ máa ń rán án náà ihò ọlọ́kùn màkì má bí ilẹ̀ tẹ̀wọ̀n má bí ilẹ̀ sọ̀mọ̀ ẹ̀yìn má bí sàtàkọ̀ ọmọ ètò yẹ́gbẹ̀dẹ̀ wọn yọkùn ní jọjọ́ bá má bí ilẹ̀ ṣe yúmọ̀ má bí sàtàkọ̀ ọmọ má bí sọ ọ̀nà yọkàtó ọ̀nà yọkàtó kíkọ́ ẹnu ní ọkàtí kẹ́yìn wá yá bà mú ni yá ti eyu rẹ káma dúdọ súnà yá lè wọ ọmọ dùn àmọ́ abí nà ẹ̀rọ wọn òun ò wọlé pamẹ́lá àgbẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ mú kábà wọ̀ dẹ́ òun nà àgbẹ̀rẹ̀ kan òun nà àgbẹ̀rẹ̀ kan ló ń rẹ̀ nà lọ. ìnà àgbẹ̀rẹ̀ kan máa dọ̀mù yá ìrẹ̀ adọ̀mù wó kò ló yẹun òkúté lè dáadáa lòyí yẹ́ irú ẹ̀dọ́ ya dé ọ̀nà yìí málẹ̀ ọ̀nà yìí à bàbá ọ̀pàdó mọ́ ọdọ́mù wókòló yìí yẹ́ ìrìgì sí ha mọ́kòló òkòkò dágbójẹ́ omi omi obi tí òyìnbó ẹgbẹ̀ iyùn ọgbọ́n nìyẹn òbúkọ dákọ̀ òbúkọ lẹ́gbọ̀n náà pẹ́ ọ̀ yàrá ọ̀ ní ẹ̀gbọ́n yàtọ̀ òbúkọ ní mú dájì ẹ́ mọ́lẹ̀ wọ́pọ̀ ọmọ ọ̀sẹ̀ ọ̀gàdì ẹ̀ káwọn ẹ̀kọ́ dà ẹ̀kú tó lóde káwọn ẹ̀kọ́ yóò rúkọ kẹ́ẹ̀dẹ̀ mama mi ado baba ti kú òbúkọ ẹ̀dẹ̀ ọ̀gára mi ó bàbá ẹ̀wọ̀n ní ìwọ̀ ẹ̀dẹ̀ ọ̀gá yau la yi ma yon ko ka ka ri we ti o albarka o ka mu ka bo de o na albarka yo la yi o mi o ka pe ki du me wa ne imu bi awon bi da mi qur'an o bi lu da ke tim yo ya ka me na sa do ẹni tó ẹsẹ̀ wọ́ kúránì ká máa ń yẹ pẹ́yàn ọ̀wọ́ ẹ̀jẹ̀ dùn tó ló màmá aná kóró tó ló jalè bá kóró jalè bá kámi ò gbérí tó máa kìtà yọ ẹ wá bẹ́ẹ̀ sọ́nà ní ìwòye ìlú máa ń jẹ́ ẹni kéde ẹ̀ láàyè òun kó bẹ̀rẹ̀ tá a yọ ẹ̀ àdùn sí òun ìta kọ́dà àgbàrá kan òun òun nà àgbàrá ìlú ọgbọ́n yìí. ọ̀hún náà yín ìgbà náà yín kíríkì ìdí ìdúgbò máa bọ̀ làwọn agbọ́ ìyá gbàdo àwọn àgbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún àwọn olóògbé òun ní jẹ́ ìyá méjì àná ká ẹ̀jẹ̀ lùbìrì tábù ẹ̀kọ́ wọn láti ẹ̀jẹ̀ àjẹ́ lùbìrì rẹ̀ báyìí gbẹ̀gbọ́n yóò kàtó mẹ́ kí ọ̀bẹ wà yánẹ̀ gà ọ̀bẹ túná yóò ńlá wà yánẹ̀ yánẹ̀ yánẹ̀ káfíńtì ní ìjà lọ́wọ́ wẹ́lú bìbì. gbẹ̀gbọ́n máa ṣe yóò kolo ọyẹ́ àmọ́mú kọjá tó ká mọ́ ọ̀rẹ́dá yọ mẹ́gbàrú òkolo mẹ́mdá wà ní yọ̀nà. gbogbo ọgọ́ àmẹ́dá rà lè yọ̀nà ní àmọ́ ẹ̀nà tẹ̀ ọ́ gbogbo ìmọ̀ àdájà má abẹ́ ìtọ́nà yóò kàtó owó lòun á ti òun á kọ́ àlùyá àdùnmù sí òun tọ́mẹ́tọ́ kẹrẹ̀tù yẹn yíba olùtàbí olóògbé máa dín náà lọ́wọ́ mẹ́yìn òun. yẹ́nì wọ́lẹ́wọ́ ká ní akọ́rọ́bù wọ́lẹ́wọ́ ká mú nínú akọ́rọ́bì dẹ́gbà sẹ́nẹ̀kì àti yé gbìtì yà dínú ọjọ́ lẹ̀ tí sẹ́nẹ̀kì mẹ́rù tìlẹ̀ yà kó ìsàmẹ́nẹ̀ mẹ́rù lẹ̀ àtà ọmọ bọ̀rọ̀dá kíílà àmọ́ kí mo kàrà kó máa kà نزلت هذه الآية الشريفة آية جمع بداية روح في أبي عبيدة ابن الجراح أبا عبيدة a warrior a warrior لا إله إلا الله أبا عبيدة وجمع يا إيواني حين قتل أباه يوم البدر abamu bẹ́dà owó bẹ́dà òun bàdí ní islam alẹ́bá níbi muhammadu Abu kàdámọ́yà ní gídé ká máa mọ́bọ̀ yà níbi di ọmọdé yán kama máa mẹ́lẹ́ pa ní abó kì wá kùmà ní níbi muhammadu yà táwọn dé òbí lẹ̀ òun àdé òbí òjà níbi muhammadu ìgbẹ̀sí ìdílò lẹ́yìn tí yéké tí yéké kàtọ́rọ̀ ìwé ọmọdé mẹ́kú ọ̀dọ̀dọ̀ àwọn òkú ara lọ sí yéké dọ̀wẹ́rẹ̀ ìkọ́bẹ́lẹ́ má níbi yìí náà owó pányánà wọn di yèrè bọ́dà táwọn èèyàn dà má dé òyìnbó báyìí tún kàtàwọn dé òbó kì bọ́dà níbi muhammadu wa ti bá owó pàtẹ́lù yìí wà níbi muhammadu àbá ọ̀rẹ́ yà abdulrahman ìkàwọn àtàwọn sọ̀rọ̀ ìlú náà abubakar yóò fún bọ́dà bá wọ́n kó wọn kó bàbá wọn èyí ò ní lọ́nà bákan yẹ wọ̀láyì bí láyì lẹ́bí láyì láyì láwọ̀ ẹ máa dùn ẹ́ tí wọ́n ọwọ́ bí o gbé ìwájú ogun bá débi mọ̀ọ́mọ́dù kúkú ìyá débi mọ̀ọ́mọ́dù yẹn kẹ́ máa yẹ mọ́ gbòó yí máa dùn ún. sẹ́yìn ẹni kó وكان من المحادين المعاندين لرسول الله أبا عبيدة بذلك أتيل موديا من أتجيه بتباني محادين أبوك يا أكوسا نبي معاندين أتجيه بتي لرسول الله نبي محمد نعم قد جاء كان فايق وبلغ عبد الله أم عبد الله بن abdulaburu bẹ́ẹ̀ wọn ta pé munafiki ní ọjàgbó yá máa bá munafiki ilẹ̀ ẹ̀ bá kó òun akọlọ yá níbi muhammadu ìka níbi lẹ́tọ́gbó bẹ́sẹ̀ tó bẹ̀ ní mọ̀sẹ́lẹ̀ ẹ̀bọ́là ti ka yé ni lẹ́yìn rẹ̀ jáná ilẹ̀ mẹ̀dínà lẹ́yìn rẹ̀ jáná lẹ́ àásùnmínà àrẹ àzẹ́rẹ̀ wàlá lè jẹ́ kàmánà kí o mẹ̀dínà àmì ìlọ́wọ́ kamena su katara mama tole uni shide kama kama leno dubie wote kama mama le kodana su katara nene ni sai ande pikuta na baba kubu ndani ni sai uyu na jawa baba o mama abdullahi o la ntini gawa de de bobo ala tauni imo be wo ibata ko ke jake jake jake jake pa imo break yẹ wọn lọ la wọn alẹ kọ ní ìfún ọmọ ìka rẹ kaka bẹ akọmọ ẹ lé lùsẹ àmẹbi di láti kọ bí mú bẹ́ẹ̀ náà ẹ lẹ ọ òbí ó nà ní ọgbẹ ọgbẹ àmẹbi kọ ọdọ ọba yẹn tiẹ wọn dúró yẹn tiẹ dọ̀n tìmájà kẹbi jì ní pàṣẹ dán ní ìlú túbọ̀ níbi àtàwọn làtẹ́ tàbí ọ̀làtẹ́ tàbí wọ́n ti e di mú kó ń kó ń máa kẹ́ ẹ̀ lẹ́tù pa kó ń bàjẹ́ lórí yìí. níbi ya káká ya kọ́ mọ̀mọ́dé ẹ̀fà mọ̀kábìrì ẹ̀wọ̀n kó yá ya ìdé ẹ̀rẹ́nì ya ọ̀rà mẹ́la bá ya yọ yìí adúró ilẹ̀ ya àmàdúrá yọ̀wọ̀ ọkùnrin tàbí tàbálẹ̀ ìmọ̀bẹ̀rẹ̀ fún lórí àtẹ̀rẹ̀ bá tẹ̀wọ̀ yóò àtẹ̀wọ̀ jẹun wọ́n dà jù bẹ́ẹ̀ nípò wá kẹ́ ẹ̀ dábàá yìí takuwa ya daba wakuwa daba kuiji ni ilowa medina daba wakiji ni ugo ilowa le wana daba ya nabi na ga daba wakona le daba yo ya daba hali kuiji na ilowa wa daba kuiji ni ilowa na amẹ́tọ́mẹ́wò ní amẹ́tọ́mẹ́dúrí ọ́dà kúbólẹ̀ du ọ́dà ilẹ̀ ni obìnrin èdú jẹ́ bára àtà ọlọ́dẹ́gà gbàgbàgbàgbà tí mi tó pọ̀ tó mi ó dínà wọ̀ fúlà fún rẹ̀ yìí tí mi tó mi ó dínà wọ̀ rẹ̀ wà ẹrù tó mú anẹ́bí mọ̀mọ́ ẹnẹ́ yà sílẹ̀ lẹ́ẹ̀kẹ́ jí lẹ́tọ́ mọ̀ yóò mi nú rẹ̀ fi lẹ́ẹ̀kì wọ̀ yóò mi láàárí yóò wá dúró mọ̀ ní àádà wà ọ̀rọ̀ ولو كان آباءه أو أبناءه أو إخوانه أو عشيرته ولهذا لما قال عمر بن الخطاب رضي الله عنه سيدنا عمر ذكى حين جعل أمر الشورى بعده في أولئك الستة يبقى كما لا نريد أو ما دوهل لجمع إنامي كونت لون مفا dìsúmájọ́ títà máa dìsáìdì mú òun sẹ̀yìnì náà rúmọ̀ yẹ́wọ̀n jẹ́ ìka ìtọ́lẹ́ ó dàbí gbójú mọ̀ kéde dáadáa قال عمر ابن الخطاب سيدنا عمر ابن الخطاب تيكا رضي الله عنه حين إبا جعل الأمر شورى بعده كي ينومي ما دي لجل ɛdɛ mɛdu yɔhɛ abɛkusi adiini mɛmdu ti kansu abokisi abo kansu lɛ fi olɛ eka sita eobo mɛfa lɛ ɛtubo e mɛfa sɛna ɔkuma sɛyidina ali amu ibunu a ɛ eh? sɔlihati ibunu ubaidullah. abá ọ̀bẹ́dá ámìrò gbọ́nà jàrá ní abá ọ̀bẹ́dá bí ilẹ̀ gbọ́lẹ́nà ikọ̀ láti ṣubọ́ mẹ́wàá ibà ìyẹn ilẹ̀ ọ̀kánà àbú ọ̀bẹ́dá hayyan ó abá ọ̀bẹ́dá àdìlọ nínú gẹ̀ẹ́n ìmàjẹ́ àkóhun déjú bá lẹ̀ áṣà lẹ́pù mọ́mú gbàgbúyẹ abá ọ̀bẹ́dá ìmàdìlọ ohun mọ́mú gbàgbúyẹ wọ́n yẹ kúnnù mẹ́mí pàtàkì ويكون كوني جدا من ويكون كيدا من اتصف بذلك يدعي وقول قصص جويما ممن كتب الله في قلبه قلبة ما قال ها في قلبته من قلبه إيمان بقول إيمان ثبت هي بما إيمان دي بما والسعادة بقول قوة كبرى جبوي ليلة كجونا ده وقررها في قلبه كإيمان يستبلش إيه بماده بقوة منه وبروح منه شو كي يقرأ وكل ماذا تقرأ قوة لهم في روح منه ما قال وزين الإيمان في بصيرته إيمان أجمد ببصيره من جاga وقال أجمد إيمان ببجاga magani ko oye ko je mi fahala fahala gida ba ko yi mu o ma je ti ce fahala ulama'una zalika kabi malami yawa nini kuma ake tolere ọwọ́ ya dá ọgbọ́gbọ́ sẹ́yìn náà mọ̀ sí ọgbọ́ kàbá ọgbẹ́ ìdàtí ìdòjọ́ kwami bi tọ́ba ufɛdɔ ma kɛ mi tɔgba lɛ ne se du lɛ ele du fi o fosi ojo kpa mi bi kɛ fɔ anɛtɛ na lɔ ase ko tata si ye kɛyi du ɔna ŋuma lɛ ni oo oh, fahala fahala wòle ma ŋuna fahala ma yɛ kekeke k'ame ŋun ami ma lɛ mi ma ti fɔkɛ lɛ ni niki mi ma nkɔlɛ ba mi ni wum ala akibi hi o yɛ mi ma lɛ mi wa mi ni mamu dabi ane yɛ rɛ ma mamu ma lɛ mi ti bi ŋku na àmì máa rẹ̀ bí àwọn kọlà mẹ́rin àbámátà abẹ́kọ́ àmàtàmẹ́ agbọ́mẹ́ amẹ́rin àti ẹgbẹ́ni ẹ̀bí ẹ̀nà lẹ́yà àdàbọ̀ àìkọ́ tó dẹ́mú òkùnjẹ́kọ̀ àmájọ́mọ́ abẹ́gún àmájì abọ́kàtẹ́ níwájú wáyé ẹsẹ́ nù àwọn rẹ̀ bá lè rán gbégbó ẹdọ́mọ́ òjòjò àwọn ọmọdébí ẹ̀bọ̀ ń dàbí tó yẹ rẹ̀ máa ń ní ápìlì yìí ẹ̀kùn ní agbódọ̀ mọ́ ti hákìlì yìí màgádìkó ìfòbí ápìlì yìí ini ayin ko alhamdulillah yema lam ni jalaba isku bi akibihi na ko ro da bi ya mo pa lu gbogbo ko ko a wa ya to ya ya ya ya àbíbi tí ó gbà lájọ rí ayé ayé ẹjọ́ àti ògbólógbò yóò lọ wọ́n kó gbogbo wa bí àkàtà nìkan tó gbogbo yóò lọ lẹ́tí pọ́ọ̀mù sí i. láti gbogbo yìí ìjọba wọn gbọ́ kàná wọn tẹ́ ìjọba yìí ìwọ̀n pa pé sákàdó àgbò ìyá jáde nàmàlà wọn gbogbo yìí. gbóka sí kókólókó yóò lẹ́tẹ́ ẹni ìná sí kókólókó yìí gbogbo mi màkà sí kókólókó yìí tó yẹ ẹ̀yìn sára mẹ́tọ́ ẹlẹ́ mà ká ìyàwó gbogbo àti ìdúgbòlẹ́ kàkà màdẹ́lẹ́ ẹlẹ́ fún lọ sáàmùtẹ́ sí kókólókó yìí tó máa yẹ jẹ jẹ́ mà kí ìdúgbòlẹ́ kàkà màdẹ́lẹ́ fún lọ ẹlẹ́ ẹlẹ́ mà ọ̀rọ̀ fún lọ ibi ẹni torí gbogbo yẹn lẹ́yìn tó mọ wọn lò mọ́ tó. Àdínì tó fẹ́ ṣe àjọ ìjà náà gbogbo lórí gbogbo lórí ọ̀rẹ́ mẹ́ta ní ìlànà ní àwọn gbogbo lórí ojú rẹ̀ gbogbo. Ẹni ìgbà mẹ́rin mẹ́tọ́ wọn àti mẹ́rin gbogbo ọ̀rọ̀ ẹ̀bí ẹ̀nà bìbí ìròyìn ẹ̀bí pàtó gbòó yìí. Ìmọ̀dẹ́gbẹ́lẹ́ ní ìjẹun pẹ̀tẹ́ tẹ̀má pẹ̀lẹ́ lẹ́yìn àti ìfẹ́fà yẹun nà má bà mọ ọ̀rọ̀ yín mẹ́ta mẹ́mẹ́lẹ́ yẹra ẹni lẹ̀ ìwòjú bí ọ̀rọ̀ yín ti ẹ̀ wọ̀n láyé má gàdúrà láti ìzùmọ̀ nàìjíríà exaggeration bí ọ̀rọ̀ àbùkà kìrẹ́ yìí is there any exaggeration in it no any exaggeration so ọ̀nà dókè màkà ẹ̀mọ̀ bí ọ̀nà dókè ọkùnrin rákánẹ̀ kẹkùn nájọ́ ó jẹ́ mẹ̀bí ẹni láti dọ́lọ́pù ẹ̀ wọ́n dín àṣírọ̀ tẹ́tẹ̀ àkàràwí sọ̀rọ̀ ló fi máa nẹ̀rẹ́ dúdú wọn. وهذا الله ورسوله تكاد من لي ونلو ما إندا ما قولي ما تجيه بيتي موجو كوميشو جو هذا هذا تيليون يجي دي كم تبيه تبيه تبيه ewu bibili jẹ nderu yi ata mi ma lẹ mi ama nda ma ti ame ewu bi ja ame ewu bi ako jẹun yii ŋun lọkọ mi jẹun wọ ẹna dasẹ awọ oye ewu ti se ní sariya ọyọ ma lẹ nọ ògbólódó dàgbà àgbà fọwọ abáyé wọlọwọlọ àgbà ma lẹ káàdà abẹlẹ àgbà gbogbo lẹ àgbà orí wọn galódé ya dẹ wọlọwọlọ àjàkà náà tó o fẹ lẹ dà ìmọ̀ rẹ̀ ni àgbàgbéta kóhọ ayọ̀ ni wọ́rọ́jà alẹ́ kùránì wọ́sùnà kí á dọ̀là kùránì fíkọ̀ àdìsá níbẹ̀ yá bó dàrú arjẹ́tìmú bizámìlì alfáàfìdì dínkìlẹ̀ àmọ́ lẹ́yìn ìdúnyà lọ́la yẹ́ pàdé ẹ̀kì má ti kùnú wọ́n ṣẹ́ra mẹ́kọ̀ọ́lá àti ìyàdó pàtókáró yà náà mú kọ́lẹ̀ ìdílé ìgbìmù fílìjẹ̀rọ ìdì wọ́n mẹ̀jẹ̀láàdì ẹ̀ àmì níwùsépà pàmì màgàdínì mẹ̀jẹ̀láàdì níwùsépà wọ́n mẹ̀jẹ̀láàdì jẹ̀rọ ìdì níwùsépà wọ́n mẹ̀jẹ̀láàdì pàmì màgàdínì nídìrí ìsìláàmì ẹ̀wọ̀n kì á ṣe ópósì islam wàhálà òkúgbò kì á ṣàdé adi yi bi ama la wa ye nyam ka to ade adi yo ka bari kaman ya aluna da fal ku ba ba ta ci fi ma idan da darajatihim sun ki daraja ma uji ma ma ba yo do ma ta uji ma ma iyale wa hafadat martabatihim hafadat martabatihim fa inna zalat darajatihim min yutakkiti magani ko martabatihim su ji ma kuna na dai darajatin ba martaba jan an jabarun hafaba bayo nazala an jabarun hafaba ti wani nazala ti idajita ne ẹ̀nà kò jí máa ń yà nẹ̀dẹ̀ mọ́lẹ̀ mi kò jí máa ń yà nẹ̀dẹ̀ kó dàyà tó rẹ̀ àwọn nàkọ́kọ̀ mi náà díhìn rọ̀gí ìfòònù mi jẹ́ rọ̀gí lẹ́kọ́ ọ̀nà wọ́ta ọ̀pọ̀ta وعرضا وأزيد وما لهم عن الحق محبطون وهفظ مرتبات وجمع يعني أو نقص من أبيه رضيق ويوم مبوانة من جربيه كل هيكون إذ يوم مبوانة فيقول لقوم ألقى أخوانا وتخبط إيانا وأزيادة ile jijia marahuruma kutolema payo hii amiponto wala mteka tele guru ngoni unabaya ni kwa mali muamil haki mu'ridun oh kika maik mali ya mali yuko huita to uji aya kideka kiwa kide sheikh muhammad ibn jamil dini ishami e, ni ukijojola eh sheik al-ghanawi òun àgbéhùn àhàyè rẹ̀ o ghanawi òjẹ̀nàbí èkejì compilation ọ̀tá ìdàkìdẹ́ èkó mọ́mọ́dé gbọ́nà bẹ̀rẹ̀ wà àbùtọ́ yá ni o yẹ kí compile òun publish olóore sheik mọ́mọ́dé al-ghanawi tó o má ti mistake ni lẹ́yìn tọ́kẹ́lẹ́ náà tó tó wọ́n jẹ́lẹ̀ tọ́ ẹni yẹ kí mẹ́ gbọ́ wọn na eh, tọ̀ṣẹ́ mẹ́bí sẹ́bí mohamed ibn mabina fozan fozan ni kẹtàbù tó yìí di kájá ṣe rí tọ ọmọ yìí lẹ ní sẹ́rí kò wọ́n tó yọ tágàdà jùlẹ sẹ́rí lẹ mẹ́gbọ́n láti kà ngo wọlá ti yí rẹ kọ́mà yóò mi nínú nàbílà wọlé yóò mi àkàrẹ̀ yòwá dóná mẹ́ni àdàlá àwọn ọ̀rọ̀ tó lẹ́wọ̀ wọlé kẹ́nu. آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم سيو مريا أبا تكرتون لغرو جلة إنه سلبك كسلبك kàtìmí bí pẹ kó nà títí fẹrẹ ọtá fàyè àbẹkú gbódú màtí yẹ kó ti kọ lọ ìnáwó náà kó sórí kékeré kàtìmí àtàkùn yìí báwọn ní ewu kó nà nẹ mọ àti yẹ gbèdì ìnáwó náà kó nà nígbè tẹ ìwọn má pọ abuki madona dini islamu usoni mojala kakuti bayani uji mojala to bayani wapi ya una yini kile wataka onale wameje minyani to bayani le pidie ko vijile bila mumoji ya mi bayani le yani bal yustafna min dhalika al-umur ona kuna ma yeyo ana ngami kabri kuna kitola no ma gado gado na mi huya kama nole àwọn àfẹ́síkò kìnìún religion òun ni ike oppose ọjọ́ pa níbi muhammadu kìmọ́dù pẹ́kọ́ nàkí yíyú ànàkọ́ nàkí tó fẹ̀tọ̀ kọ́ àmọ́ ní ìrìn sórí kéke àmàlì olùdúdú ìdábẹ́ ńlá ìsàrí ẹ̀yọ̀ kọjọ́ máa hàn ẹ̀sẹ̀ máa ti pa àmọ́ ní. yéé ni eyín òdòdó ẹ̀rù jẹ́ àdó ní ọ̀dọ́ kí wọ́n mú ìsìlámù báyìí ó làbáwọn lábẹ́ kó bẹ̀rẹ̀ wọn yẹ́tọ̀ ìfọ̀dọ̀ yìí nípa ọmọdé yẹ kẹ́ dúnmọ̀ ọ̀dọ́gbọ̀n àgbàdì yìí kẹ́sì wọ́n yóò má bẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wọn mọ́ yẹ́ ni aya yìí ipò náà ní ìjọ ọ̀nà kẹ́ dúnmọ̀ ọ̀dọ́ lọ́wọ́ náà ní kí màá pa alẹ́ ìrìn àgbo dẹ́dọ́ yẹ́ ni aya ipò náà ní dúnmọ̀ ọ̀dọ́ kẹsàlẹ̀ ìpamọ́ ọ̀hún ìjọ nọmba wán ìlú dùdú lọ́wọ́ aya yẹ́ hàn yẹlẹ́sì ẹ̀kíyèjì ẹ̀kíyèjì egbò máa yọ ọ̀rọ̀ jẹun máa pẹ̀pẹ̀pẹ̀ wẹ́ kẹ́ẹ̀má tó dàgbàdé ń wò ẹ̀ pàmà tó egbò máa yọ ọ̀rọ̀ bọ́ọ̀lù kẹ́pẹ́ kárí pàmà yẹ ní ilẹ̀ yẹmú ẹ̀rọ̀dún máa mẹ́rẹ̀ tó ti hàn yé máa dá mẹ́rẹ̀ máa ní ìjọ náà gbé gbọ́ọ̀bù gbé gbọ́ọ̀lù ẹ̀mẹ́ ní alọ́ ẹ̀jọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀kẹ́ta لا مانع من مكافاتهم على الإنسان إذا أحسنوا للمسلمين mbere du ma kɔjɔ ka ne bi gɛmɛ matsadi ni ɔjɔ ka ne bi ma ɛyɔ si wo mɛ ɛyɔ lɛ ma se ma mɛ mɛ ɛgbɛ yɔ ma ne ma kɔ gɛlɛ mɛ ɛgbɛ yɔ ma bi lɛ dze gba wo dan ɛyɔ lɛ ma se wo mɛ ira ɛyɔ ɛyɔ lɛ ŋa ma dza ma ɛyɔ se ŋa mɛ mɛ nyi ma kɔ na yɔ wo mɛ mɛ lɛ ani ko gbogbo ɔjɔ ni la yɛ na kɔ mo. لا عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من ديارهم أن تبروهم وتقسطوا إليهم ما لا يجوان أكل الوالد الكافر يجب على ولده المسلم أن يبره أتى أتوبة ọmọ yẹn ìjà káàbùrẹ̀ yìí ṣe lónìí ọmọ òkè kí mọ ìdíje ẹ̀yàn ń kí mọ àwọn bí àjàrò ọmọ ẹ̀gbọ́n bọ̀dù káwé ti wín yìí òbí yẹn ti pẹ́ bọ́ yìí ìgbẹ́lẹ̀ méjì ẹ̀ máa jẹ́ rí nígbà yà sí ìdí wọn ni ẹbí àná káfíńtì ẹ̀ ti yẹ kẹ́kọ̀ọ́ fún máì tó ń káfíńtì ẹ̀mí yẹn yẹlẹ yẹn yẹlẹ. àwọn تبادل التجارة معهم والشراء منهم is the exchange of good of good and services ma máa bẹ̀ká máa ìtukọlọ́wọ́ mẹ́ma wo mọ́tò ẹ̀ ẹnu yẹn bí wọ́n máa kọ́ ọ̀rẹ́ ayáwó máa máa àtàyáwó ẹ̀ làwọn kọ́ náà yẹn àgbàdo àmọ̀gbé káàkiri ka sàdísà. أبلغ الله التجوز من نساء أهل الكتاب بشرط أن يكن عفيفات في إرادهن أقول اللي يقول يلك أقول اللي يقول يلك أنا دو ممكن سكتي جميع مميرنا التجوز من نساء أهل الكتاب إذا كنا عفيفات أنا سكتي ما ميرنا أها أه. السابعا أكيد لا بأس بإجابة دعوتهم ما تعدوك ما جميعهم كريستيان أبقى سودي ìdí ọ̀dọ́ kí a kó ṣẹ̀wé ìṣẹ̀wé èèyàn kàdí ní mẹ́má pàdé ibi ẹ̀mí inú jẹun kì jẹun bẹ́ẹ̀ mẹ́ ayé jẹun dàmáwò jẹun ẹ̀dá wọlé kàdí ní mẹ́má fún un ibi ẹ̀mí fàmínà ẹ̀kẹ́jọ الإنسان إلى الجيران من الكفار كريستيان شيء نيبر هود جو هذا شوتي بكنا كده religion بودا أو هندو ilé gbogbo ẹ ilé ìtàlẹ èèyàn ìtàlẹ ọmọ rẹ tẹmọ ọrùn ṣùgbọn gbogbo ilé gbogbo ẹ èyí lè dé ọdọ káàkiri nìyẹn mẹgbọn mẹgbọn àwọn èèyàn àlékún ọ̀nà láti yí kọ́ ọmọ yóò mi lónà dé láà واليوم الآخر يوادون له يوم تلك تولى تاسعا أعوج على كرهما أبدا ẹ̀yìnà ìwọ́kùnkùn ń dá dùn má láta kọ́wọ́ ẹ̀mọ́ ọlámẹ́sì kòkòrò mọ́wú káàkú má pẹ̀kú ìyá tòmẹ́nu kó jẹ́ tòmẹ́nu àríṣìkì díẹ̀ má lẹ́bẹ̀ ẹ̀rọ káàkiri káàkiri káàkiri káàkiri ẹ̀dọ́ ọ̀nà ọ̀lẹ́ àmọ́mú mọ́tò ọ̀lẹ́ àmọ́mú tí agbára ká mi má kẹlẹ̀ rẹ̀ gbọ́ ọmọ wọn nà kẹlọ àbáyé lẹ́tọ̀ yìí kú. Àbí ìṣèké káàmù rẹ̀ yìí. Ọ̀pẹ̀ àbúrò yìí àkíní méjì mẹ́rin ọ̀bẹ lẹ́ni ayẹ ẹ̀ ń lọ. Olórí la yẹ kiri mẹ́rin kò ṣẹ̀nà án kọ́mi. Ẹ̀rẹ̀ alá ta àjìlù. Wọ́n àmẹ́nà wọ́n dọ̀ ó kura kọ̀ ọ̀dẹ́ dọ̀ rẹ̀. Kura kàlẹ́ kiri kùmẹ́ẹ̀kù. Kùmẹ́ẹ̀kù ọ̀ṣọ̀ kọ̀ọ̀kọ̀ mẹ́rin á ti bìjà. mẹ̀yàn kpanu ejuduma eyi de lo mẹsọkọ pa mẹti sẹpù fún akọrọ wele sẹpù wa kẹmà kama tó dọ ọkọ ẹlẹ wele mànìkè dìbàdàn àwọn mẹ àkàmẹ kó ní kó kàmẹ yẹn kó yà nà àkàwé káàdùn yìí yà dẹ yẹlẹ mọ màtọ bẹlẹ. يقول الله قال يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة قد بدأت البقر قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة حتى يؤمنوا بالله وعده ألف إلا قال إبراهيم وبكاية بداية يعني فقط تكدوا لا يكتفي المؤمنون الكافرين أولياء من المؤمنين ومن يفعل ذلك منكم فليس من الله شيء إلا أن تتخذوا منهم تراب يقول من أوجان الناس تتخذوا بطانة من دونكم لا يعلونكم قابلا يودوا ما عنتم قد بدت البغضاء من أقوالهم انظر هنا وجهك لا تتخذوا اليهود والنصارى أولياء بعضكم بعضا ومن يفعل ومن يتولوه منكم فهو منه بكايعين تدمنا تيو جاويا باتيو قالوا وكجرادو تيو كايا سوكو كدن أما تبقى قالوا نيجوري بمراءة هذه الأشياء كلها جدك فلا قاموا بكدن lóde alákẹ́rẹ́ fún wọn tó kẹrẹ pé bá máa mẹ kọ́tọ̀ yìí fún wọn. ẹ àmì àmì kìtà àtẹ̀jẹ́wò ìyáda wàdí àmì kámi àmì kìtà akólótò àmì dó ìmàkè dú kọ́mọ̀ ẹ̀ ní ilé kọ́mọ̀ ẹ̀ ní kọ́mọ̀ ẹ̀ ní wa ìdí náà ní ilé kàdé ìdí kẹ́lẹ̀ ní wọ́n hàn kàdé àwọn ọmọdé hàn dé ẹnẹ̀dì akínìkí gomẹ́bí ọ̀tàdàbí jámí òṣìṣòro sàlásàtò ìtòsí òòrùn جامع الشروط ثلاثة الأصول إيه جمع ها أصحاب الفضيلة عبد الرحمن بن محمد بن قاسم